ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí Kọ́lá Wáyé sọ gbogbo tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ justice for Ìyá Ìbejì ṣé ti yé èmi ò náà ta o èmi ò náà ta èmi ó kàn yẹ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi bíi bọ́ǹbù ni tó bá ti bàyàn ó ṣeé ṣe kó má tètè kúrò lára but ìyẹn ò ní pé bóyá àríbi tó ti ń sọ̀rọ̀ justice for Ìyá Ìbejì ká má débẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì ń bẹ̀ ṣé ti yé gbogbo wa so ẹ mọ̀ pé ọ̀rọ̀ kéèsì ìyá àbèjì kò ń ṣe pé bóyá èmi náà mo déédéé sọ pé bí a mo àjá àkè mò ń ṣe prógráàmù lọ́wọ́ náà ni agbọ́tọ̀rọ̀ ìyá àbèjì yẹn pé ah ìyá àbèjì yìí kú ókè ìwọ tó ẹni yìí wà lọ́dọ̀ ẹ̀ o wàá sọ òun ló fi di pé àfi dé ibi tá a dé yìí ṣó ti yé wa òun ló fi di pé a dé ibi tá a dé yìí now so gbogbo àwọn tó bá dẹ̀ wò wípé àwọn fẹ́ máa kọ́fà dọ̀kásì ṣé a fẹ́ sọ pé wọn ò kọ́fà ètò ni ṣáfẹ́ sọ wípé òun kò tí ì náwó fún àwọn oníwèé ìròyìn tó ni ẹ mọ ìwé ìròyìn tó gbé tó gbé kínní ẹ̀ ń jọ kan láàrin ìjọ kan àwọn bí ìwé ìròyìn bíi mẹ́ta ni ìyẹn lẹ máa fi mọ̀ pé kí ni nǹkan tó ń lọ kọ òun sọ wípé evidence ìṣẹ́bí nǹkan kan ló fi ń lọ gbé fún ọ̀yẹ́ tó fi ń bẹ̀ kọ́ kí ló dé tó wúwa lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kó jẹ́ pé àtọ̀dọ̀ ọlọ́pàá ni ìwé ìròyìn máa ti gbé gangan èyí tó fi ń lọ sọ́dọ̀ punch tó fi ń lọ sọ́dọ̀ kinní kan aláròṣe tó fi ń lọ sọ́dọ̀ bbc kò ní ìdí ibẹ̀ yẹn àbòsí náà la bá ń bẹ̀ ìwọ lọ sọ́dọ̀ ọlọ́pàá fún ara ọlọ́pàá fún ara wọn ọ̀fẹ́ ló máa kọ́ fún ẹ èyí tó ń lọ fowó ṣe yẹn ọ̀fẹ́ ló máa ṣe fún ẹ because ìwọ gan fún ara ẹ mọ̀ wípé n tó ṣe nǹkan tí ò dáa gbáà ni o ti tẹ òfin nàìjíríà lójúmọ́lẹ̀ o ti bẹ ìjẹ́ ọmọ ènìyàn nàìjíríà o ti o ti o ti ṣe báṣubàṣu. ìjẹ́ ọmọ ènìyàn wa o ti ṣe kíni o ti ṣe báṣubàṣu. ṣó ti yé wa because ilé ayé tá a wà yìí ọ́ ní má ṣe ilé ayé ló ń gbé so ìwọ ń sìn o fẹ́ máa ṣe fàájì ẹni tó dé wà lójú fọ́nrán yìí káwọn ayé wa gbàgbé ẹ̀ ta ló fẹ́ bá a tọ́mọ àwọn ọmọ tó kọ̀ ọmọ lọ́wọ́ àwọn ọmọ tó kọ̀ ọmọ lọ́wọ́ àwọn ọmọ ọ̀hún ló ń jà sí lẹ́yìn ikú ẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọọṣẹ́ wọn ò lè bá a pọ̀n wọn ò lè bá a gbé dání jọ́ ń lọ sọ́dọ̀ ìyá ìyá ẹ̀ so o wá ní gọ́ọ̀tì lónìí o wá fẹ́ máa ṣe bí ìyà fún ọmọ yẹn ibo lẹ fẹ́ kó wọn lọ ibo lẹ fẹ́ kó wọn òbejì yẹn lọ. ẹ lè máa ṣe gbogbo òṣì tẹ́ ń ṣe yìí kẹ́ ẹ rò gbogbo èèyàn máa gba titi yín. ó bà ìjẹ́ ọmọ ènìyàn jẹ́ tó bá dẹ̀ ń ṣe inú ẹ máa ń dùn ni tó bá ń ṣe inú ẹ máa ń dùn ni ìwọ máa ń rí nǹkan ìbànújẹ́ ayé ènìyàn kan bí ìdùnnú ti ẹni. so tá a bá wá ń sọ irú ọ̀rọ̀ yìí eléyìí gangan ni wípé à ń treat eléyìí gangan ni wípé à ń treat àwọn fámìlì yìí ń sunkún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ìyá àbèjì yìí. oògùn wo ni ẹ̀gbọ́n bàbá àbèjì tó wá fún ìyá àbèjì. kí ló fà á tó fi di wípé àwọn mọ́tò ń rìjẹ́ ti ìyá àbèjì n kò ń àwọn wo ta ló pe àwọn èèyàn yẹn fún bàbá àbejì kó wá ràn lọ́wọ́ láti gbé ìyá àbejì bàbá àbejì ṣó lè dókú gbé ni. bọ́ bá lo mọ́tò kò sí tó kun ní mọ́tò pẹ̀lú kó bẹ́ẹ̀ gbókù. ẹ gbọ́dọ̀ tìjọ ní àwọn tẹ́jọ máa gbé ọ̀wọ́n wo lẹ́yìn ọ̀ pẹ̀lú ẹ̀. abẹ́rù pọ́lọ́pàá gọ̀ ni ẹ fẹ́ ṣe òkú ìyá àbèjì ní òkú òru òkú ìyá àbèjì ẹ fẹ́ ṣe ní òkú òru bàbá àbèjì tí ò ní ṣe ń gbáyín lọ́wọ́ báwo ló ṣe kówó lẹ̀ ní ní inú station ẹ̀ ní mọ́ṣúárì ẹni tí ò ní ṣe ń gbáyín lọ́wọ́ tó òkú lẹ̀ lọ́wọ́ ẹ̀ bí ó ṣe náwó lọ́wọ́ yẹn tó ṣe ń parọ́ kọ́ ní kóun lòun lòun lọ mówó wá yẹn irọ́ ni wọ́n ti fún wọn lówó because bó o bá ṣe gbé òkú débẹ̀ tó o mówó lẹ̀ o má máa gbókù ẹ lọ nìyà àbí ẹ rò wípé bí a ṣe ṣe òkú òkú jẹ wọn yá òkú ṣe kinní tó tó bẹ́ẹ̀ fún wọn ni o gbé òkú lọ fún wọn gbogbo ọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ máa digest ẹ o gbé òkú lọ fún wọn ní mọ́ṣúárì ó ti máa ní pépà tẹ́ ti ṣe lọ́dọ̀ police report tẹ́ máa mú fún ọ ní mọ́ṣúárì kó tó gbà á ó dẹ̀ máa ní wípé ẹ máa mówó lẹ̀ kó tó bá yín gbé sí kinní ó mówó lẹ̀ máa gbókùú ẹ lọ ni so báwo lẹ ṣe wá fẹ́ ṣe. báwo lẹ ṣe fẹ́ ṣe torí ẹ̀ àwọn ọlọ́pàá gan ọ lè fẹ́ mo jẹ́rìí wọn ọ jẹ́ sọ pé kí kéèsì eléyìí ṣe kínní torí àwọn àmọ́ iṣẹ́ tó ń ṣe lọ́bẹ̀ lọ́ndájí àmọ́ tí àwọn ọlọ́pàá tó ń ṣe ní ọ̀ndájí torí o fẹ́ ṣe kí ni o fẹ́ jẹ́ kí kàn lórí social media o fẹ́ jẹ́ kó o fẹ́ máa bọ̀ kí ilẹ̀ máa rọ́ lórí social media o fẹ́ máa bọ̀ kọ́ lè máa sọ pé wọ́n nọmba one lórí social media ṣé o ti wá gba nọmba one nà ṣé ṣé o tó fẹ́ máa ṣe lórí social media ṣé o ti wá ń ṣe ṣé kì í ṣe pé ṣe lòun fi ọ̀ ń fi ẹ́ pamọ́ bọ́ ọmọ tí ò ṣe dùn wò lọ́jọ́ ọdún mo ń bọ̀. mo ń bọ̀ mo fẹ́ dá èèyàn mi kan lóhùn. wọn bọ̀. ṣó ti yé wa so fún ẹ̀yin tẹ́ bá wò pé ẹ ẹ fẹ́ pé a ti ṣe tó two hours plus nsìn ẹ ẹ jẹ́ ká wá máa lọ so ẹ̀yin èèyàn mi ẹ bá mi patronize tóyìn ìdó ọ̀gọ̀gàn farm investment àti tóyìn ìdó ìgọ̀gàn eh, african food ẹ eh, bá wa patronize wọn bákan náà pfma foods ẹ bá wa patronize wọn wọ́n ní ẹ̀wà gan-an wọ́n ní mọ́ínmọ́ín wọ́n ń ṣe mọ́ínmọ́ín hello sàdádì. ẹ má bínú o. ẹ sàdádì. ẹ kẹtù máa lọ. ok sir. nígbà tó nígbà tá a sọ ní ọ̀dọ̀ bàbá old soldier kọ́lọ̀ ń kó túnbọ̀ máa ṣe ìkẹ́ àti ọlà kùn àti ìdílé ẹ̀ wípé dùgbẹ̀dùgbẹ̀ kan ń bọ̀ àpẹ́ àwọn dùgbẹ̀dùgbẹ̀ kan ń bọ̀ hmm. àwa ò tilẹ̀ mọ̀ pé nǹkan tó máa tó rúpa ẹni àwọn mídẹ̀sì tó máa já kọ́dún tó kolẹ̀ òun la fi sọ ńgbà náà wípé a. Ah, ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣètò ẹ rọra ṣe nítorí. ah mọ́mí fákẹ́yẹ thank you ma. Hmm. nọ́ọ̀sì gbogbo àwọn tó ń ṣètò pátápátá yàtọ̀ sí pé bóyá eh, hey messages. get me uh, get get my girl I'm tired of that fifty times lesson hey messages, go there. Hmm. Go and represent go and represent. Àbí kan sọ pé kan kó ṣèlè sọ́rùn bí ajá tààrí àti orí burúkú pé ọmọ wọn kan ṣe engineer in painting. Yàtọ̀ sáwọn yẹn, wọn gbé nǹkan tó ń ṣe wọn lábẹ́ aṣọ, wọ́n gbé jáde. Hmm. Kò sí pé nǹkan báyìí mà ni mo ní ìdí o ṣé nínú ẹbí wọn àwọn tó ń ṣe ṣáríìtì ọ̀ràn yìí ṣé wọn ò lẹ́ni tí yàrá ń jẹ tó arákùnrin tó pè èmi tó pè yìí. bẹ́ẹ̀ ni sà. ohun tó jọ ra wọn la máa fi ń wé ara wọn ohun tó jọra wọn nítorí pé eléyìí tó fẹ́ ṣútì lẹ́nu jọ́mẹ́ta yìí ó fẹ́ jọ tìyá àbèjì la fi ń rí báàsì jọ nípa ẹjọ́ bíi. Hmm. a ní ṣe rí àwọn nǹkan tó ṣì máa já ó sì pọ̀ eléyìí mọ́sẹ̀ spẹ́ṣẹ́lì ti ìyá àbèjì yìí hmm. àti eléyìí ló ti ń dára ìrìn tó fẹ́ tẹ̀lé yìí ìyẹn ló máa fún federal government láti tighten rope sẹ́ẹ̀ hmm. ẹ̀ka wa kò síbi tó lè lọ ẹ̀mú ti mú kò síbi tó lè lọ ẹ wá wò ó kó jẹ́ wípé nígbà tí wọ́n purọ́ pé help me foundation ti àbíkẹ́ ló jí ọmọ gbé. Hmm. Ah, eh, ah, ah, ènìyàn mà burú gan hmm. mi ò mà ríru eléyìí rí hmm. bí tí ó ṣe wá ń jáde pé. Musa ah, ah, police àwọn police ló rescue ló rescue ọ ìyá àbèjì. Hmm. Ah, inú rescue team eh, police rescue team wo nìyẹn tó lóòótọ́ tẹ bá wo sẹ́yìn sẹ́yìn nígbà tí arábìnrin tó wà lẹ́kọ̀ọ́ yẹn sọ pé àwọn ọlọ́pàá ń bá wọn ṣiṣẹ́. Hmm. I still don't know àwọn irú ọlọ́pàá wo ló ń bá wọn ṣiṣẹ́ nígbà tí mẹ̀kúnnù nítorí pé táwọn wá yìí gan táwọn wá mẹ̀kúnnù ni táwọn wá o hmm. mẹ̀kúnnù pọ́nbélé ni owó mélòó ló wà lọ́wọ́ ẹ̀ owó mélòó ló wà lọ́wọ́ àwọn ilé lọ́wọ́ ìyá ilé ìlú àbí lọ́tọ́ ń pa fún yín káàkiri mẹ̀kúnnù ni ẹni tó lóun kọ́lé sínú ọgbà tọ́ṣọ́ camp kẹ́kọ̀ọ́ níbẹ̀ kún nínú àwọn ẹbí ẹ̀. lẹ́yìn ohun tó bá jọra wọn la máa fi wéra wọn ìyẹn ló ń jẹ́ ká pariwo wípé eléyìí tó ṣùtọ̀ pì í kọ́ má kọ́ má kọ́ má fi ṣe bọ̀yọ̀bọ̀yọ̀ ṣùgbọ́n jọ́sìn tọ́yà méjì tá a bá ti wá ṣetán báyìí àwọn àgbààgbà tó ń pè irú èmi báyìí máa ń pa fóònù mi ni o máa ń pa fóònù mi torí àwa ò ní practice ohun táwa ń sọ láti dán nígbà tá a sọ pé kẹ́ẹ̀ fura kẹ́ẹ̀ fura ni pé àgbà ò kì í wà lọ́jà orí ọmọ tuntun orí ọmọ tuntun ó wọ́ tó bá pẹ́ ó sì kìíní. ẹ pa gbóyún mi ká tó bá yẹ pé kinní yẹn sì kì pé àgbà òkè wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́n hmm. irú eléyìí ò ní ṣẹlẹ̀ hmm. ẹ̀mí ìyá àbẹ́jì ò ní lọ bẹ́ẹ̀ yẹn hmm. but àwọn àgbà òfò kan dadi dadi ẹ bá dadi ẹ ẹ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ pagbo àwọn náà ń ṣe takutago lórí lórí kéèsì ìyá àbèjì o. àná àṣebà ṣebà ti sọ nìsín ọdọ ẹ̀gbọ́n ní mission yẹn ti jáde pé dùgbẹ̀dùgbẹ̀ hmm. tí o bá gbàgbé ọ̀dọ̀ ẹ̀ ni mo ti sọ. Hmm. ẹ wá wò ó síra wọn wọn fẹ́ tóṣù méjì àbí mẹ́ta sí dùgbẹ̀dùgbẹ̀ àkọ́kọ́ tó bọ́ọ̀lù rẹ̀ pè bí ẹlẹ́bí àwàdà ẹnu ẹ̀ láwà yìí o ó ti kóṣù mẹ́ta àbóṣù ó lọ sóṣù kẹrin báyìí o hmm. tí àbíjì ti ṣaláìsí àbí máàṣì kọ́ ló jẹ́ lọ́ọ́ nípe bí fẹ́ bọ́ọ̀lì dẹ̀ ni ṣé kò tí ń lọ bí oṣù méjì gan báyìí tí àbèjì ti kú. tó kẹ wá wo sígbà yẹn. bàbá ń gbọ́ ah. wọ́n ní kékeré. ẹ ṣe kan ni o ẹ bá gbọ́ ó sójà never die ẹ jọ ẹ túbọ̀ bá múlọ́kùnkún dùn o ìdí òtítọ́ ni kẹ́ẹ̀dẹ̀ wà ìdí òtítọ́ ẹ má ẹ má ẹ má ẹ má jáwọ́ nídìí òtítọ́ ní sísọ bíi àti ẹ̀yin tíìmù yín. You see, we have responsibility for the undertrending in the society bí tinú ìyá àbẹ̀jì Because you ò bá jẹ́ pé irú ariwo yìí àti pé ọlọ́run tó ta ẹ̀gbọ́n ìyá àbẹ̀jì lólobó hmm. tó ní kí ẹ mọ̀ pé ẹ má bínú sí mi o. yes ẹ má bínú. bóyá bóyá ọ̀rọ̀ àṣìṣọ ni mo fẹ́ sọ o. ṣé ẹ màá wípé kò ń yìí wọ́n gbé kéèsì láti pàǹtí wọ́n gbé lọ kirikiri wọ́n gbé kúrò ní kirikiri kọ́ wá fo eléwé ẹ eléwé àbíbo ni eléwé ẹran tó wà lábẹ́kúta. bẹ́ẹ̀ni. kọ́ wá gbé lọ sábùdá straight. ẹ rí ẹ nǹkan kí sẹ́sẹ̀ rà gùn. bẹ́ẹ̀ni sàlẹ́ àwọn ọlọ́pàá ò kì í ṣiṣẹ́ ah, wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n bí ẹnìkan ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé wọ́n lè máa poṣù mẹ́fà even ibi tó ti ń so ọjà ẹlẹ́hàámọ́rí tó ti lọ́ọ́ ra ẹ̀bà tútù ọlọ́pàá lè wà lẹ́gbẹ̀ẹ́ báyìí kó mọ̀mọ́ ọlọ́pàá ni hmm. iṣẹ́ wọn ṣe rí ni mo sọ fún yín yẹn iṣẹ́ wọn ṣe rí ni because only only army fẹ́ involve fire force army fẹ́ involve fire force because àwọn tó sọ pé wọ́n lọ rescue àmọ́ àmọ́rú weapons tó kó dání gbàtà làwọn lọ rescue bàtẹ̀ kó pé irọ́ ní gbogbo yẹn ṣùgbọ́n àwọn dùgbẹ̀dùgbẹ̀ míì ó ń jẹ́ lára wọn gan táwọn gan ò mọ̀ ilé tá a rí lójú la sì ń rí ilé tá ẹni bí mo ràn ló ń pọ́n kọ́mà tí àwọn lọ́ọ́ máa kúnlẹ̀ káàkiri wọn àti ìkúnlẹ̀ tó hmm. ṣùgbọ́n bó wọn ní mu ẹ gbàgbé ẹ tó bá pósù mẹ́ta àtẹ̀dẹ̀ ẹ ẹ̀yọ́nù kankan ò lè help láíláí èèyàn ni wọ́n pa iṣẹ́ adìyẹ èèyàn ni wọ́n pa iṣẹ́ aráléyá èèyàn ni wọ́n pa iṣẹ́ màálù tó bó ṣe rí nìyẹn o thank you dad ẹ má jẹ́ ká já wọn kúrò lórí ọ̀rọ̀ wa thank you dad thank you sir justice for Ìyábẹ̀jì justice lọ́sàn lálẹ́ lóru àti àwọn àdúrà tá à ń ṣe ní yàrá wa. there must be justice there must be end to all this kind of kọ́mọ kọ́mọ kọ́mọ àárín èèyàn jẹ wọ́n rí èèyàn jẹ ẹ bá dúró owó tó ń dá fún Fọlá tó fẹ́ fi ba odidi ìdílé kan tó fẹ́ fi bàjẹ́ pátá àbí irú ẹ̀wọ̀n tó fẹ́ rà mọ́ áìdá fún àbíkẹ́jẹ gbọ́dọ̀ mi o àbí ọlọ́wọ́ ṣíbí ẹ̀wọ̀n tó fẹ́ rà mọ́ wọn lọ́rùn ẹ wo how many times ọmọ ọlọ́wọ́ ṣíbí yẹn tó ní tó ní tó ní wọ́n fẹ́ tì mọ́lé I think she, she mentioned nine times invitation ó dẹ̀ yọjú ẹ̀ẹ̀kan náà sì pé táwọn wá o. bẹ́ẹ̀ni. wọ́n wọ́n fi ẹ jáde nínú ìbò ẹ̀mú ti mú ẹ àbá ti kàn ẹ́ àwọn bàbá mi lórí kí n sọ bẹ́ẹ̀ fún ẹ o.

ọjọ́ náà rèé bí àná tá a kọjú sáré ẹ̀pàgbó lóòótọ́ ẹ̀pàgbó náà wà nù tíìmù kan gbà yẹn ẹ wá wò ẹ wá wò benefit tí mò ń rí lára ẹ̀pàgbó gbogbo star tẹ̀ ń fún mi yìí ọ̀dọ̀ ẹ̀pàgbó ló máa dé sí kó tó dọ́wọ́ mi most of owó tọ̀wọ̀n èèyàn fún mi fún ti fóònù gan ọ̀dọ̀ ẹ̀pàgbó ló dé sí ẹ wá imagine ká máa jà. Ja ẹ̀yin imagine ká máa jà nǹkan tí mo dẹ̀ rí nípa ti ọ̀rọ̀ dọ̀kásì ni wípé òun òun fẹ́ peace tó bá sọ fún yín pé òun fẹ́ ṣe peace pẹ̀lú yàn kò ṣe peace o ó fẹ́ wage another war ni tó bá sọ fún yín pé òun fẹ́ ṣe peace pẹ̀lú yàn ó fẹ́ wage another war ó sì fẹ́ bàjá ni that is it ṣó ti yé yín so ẹ má jẹ́ kí èèyàn tì yín débi wípé ẹ bá èèyàn jàjà díjú ẹni tó bá fẹ́ bá ṣe má bá ṣe má kì í má kì í kì í wípé eh, a sì jọ ń wà no jẹ́ káyé mọ̀ wípé o ò bá ṣe bọ̀ má ní ìwà abisi torí àmọ́ bí tá a ti máa rí àtàjẹ́ máa jọ ṣe rí àǹfààní gbà dọ̀kásì ń sìn ẹ wo bó ṣe sáré kiri most of iná wọn tó ń lọ bá kiri àwọn ọba tó ń lọ ó dìdí ṣe ṣòfò àwọn ọba ni. àwọn ọba yẹn náà ló lọ ń sìn tó ń bá rìn kiri òun ni mo fi fi ọ̀rọ̀ ẹ̀pàgbò ṣe ẹ̀sáǹpù yẹn àwọn ọba tó dìdí ṣe most even gan ọ̀ní rìṣà òdìdí ṣe ṣó fún wọn ni òdìdí ṣe kí ni òdìdí ṣe ṣó wọn. ó ní ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ recent yìí náà ọ̀tọ̀ lọ́rọ̀ kò bí amúyẹ máa gbé ṣò yẹn gbà ṣùgbọ́n mi ò gbé gbabi tán rò ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ mo ṣe ṣò kan kò tí ì ju bí abí oṣù kò ì ju bí abí oṣù oṣù méjì lọ báyìí bí oṣù kan oṣù oṣù kan àbọ̀ tí mo sọ̀rọ̀ sáìdì àwọn ọba ṣùgbọ́n bí tọ́rọ̀ pé mo máa sọ̀rọ̀ yẹn sí ọ̀hún tọ́rọ̀ pé mo máa fi sọ̀rọ̀ yẹn sí kọ́ ni mo sọ̀rọ̀ yẹn sí because bí èmi ṣe view tèmi ṣe rí wọ́n ti fẹ́ lo èmi náà tán díẹ̀ ló kù i'm telling you now torí ẹ̀ bó o bá fẹ́ báyàn ṣe wo ẹni tó fẹ́ bá ṣe. tó o bá fẹ́ báyàn ṣe wọ ẹni tó ń bá ṣe ẹ̀rín kọ́ ni gbogbo nǹkan o ìyí tó wà nú gangan ló jà jù. ẹ̀dá ti tèmi náà ni wípé tó o bá ti ṣe nǹkan tí ò dáa màá sọ fún ẹ ìzáìdá ká má jọ ṣe mọ́ ọ̀ jọ ṣe but dọ̀kásì òun òun rò bẹ́ẹ̀ òun sì fẹ́ bẹ́ẹ̀ ṣe tó fẹ́ pa ẹ́ lẹ́kùn ni irú nǹkan ẹ ló ṣe tó fi fẹ́ fa àǹtí Tóyìn mọ́ra torí kó lè rí éèmù ẹ̀ tó ṣe ń gbà yẹn kó lè rí ṣe. mo dẹ̀ mọ̀ pé sista Tóyìn ti lẹ́ni lẹ́sìn lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá ń bẹ rẹ́rìn tó ń bẹ rẹ́rìn àárín jù ó fẹ́ pa ẹni. genuine people lẹni tó máa kóró ojú sí ẹ tó máa bẹ́ẹ̀ sòdodo ọ̀rọ̀. òun ló di pípé ẹni tó fẹ́ gbé lórí wípé orí pọn ń lọ sókè ẹ wá wo ẹni tó wá rò pé o fẹ́ gbé ṣubú kò fìgbà kan fẹ̀gbẹ́ lélẹ̀ ó ń lọ sókè sí ni ó jẹ́ lọ́ọ̀sì tóyìn dó ọ̀gọ̀gàn títí mọ́mí godmother tóyìn dó ọ̀gọ̀gàn kan wà lamẹ́ríkà tó máa ń fún ní nǹkan tó ṣe rí i pé wọ́n fún ní fóònù kìíní kan wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣọ́pdéètì wọ́n ní kó fóònù ni. Oni, nígbà tó máa tóbi ìjọ kẹta òun náà ó gbé ó gbé kinní kalẹ̀ ó sọ wípé mọ́mí òun kan wọ́n sẹ̀ǹdì kinní sóhun meanwhile kò sí any nada tó sẹ̀ǹdì kankan sí but proof wà fún ti Tóyìn dọ́gọ̀gàn wípé wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí Tóyìn ni àbẹ́ ẹ̀ tuntun rí another batch ẹ̀ tún rí another one bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tí wá ń bí òun ló jẹ́ kó máa gbá orí wọn wípé ah lẹ́gbàá náà fẹ́ ra fóònù bíi two million plus ọ̀dẹ̀ dáwọ́ ẹ̀ fún kìíní yẹn ń jẹ́ kó dùn wọ́n ṣùgbọ́n àwọn ti wá gbàgbé yé pé gbogbo owó tó dá fún òun kó ṣe fún àwọn èèyàn bó ọ̀rọ̀ fóònù lásán ló dà òun àti ènìyàn pọ̀ tó fi jẹjú ẹni yẹn lẹ́yìn ah! mo dẹ̀ rántí ọ̀rọ̀ sísá mi yẹn eh, Kwame moríṣò moríṣò kan tó ṣe eh, mo rí ó ní mo fọ́kọ̀pù lórí ọ̀hún eh, fẹ́ bá mi sọ̀rọ̀ mo try nígbà náà but ó dà pé mẹ́sẹ̀gì ẹ ẹ wo mẹ́sẹ̀gì ní nínú péjì yín ni because èmi ò èmi ò fi ń gbọ́ wípé kán sọ wípé èèyàn nídìí ẹ̀pù níbi tí mo wà mo rí pẹ́ sọ wípé èèyàn yín kan nídìí ẹ̀pù níbi tí mo wà so fún ìyẹn tó bí eh, fún ìdí kan tàbí kejì àríra bá sọ̀rọ̀ sorry for that èmi ò ń fẹ́ kéèyàn sọ pé òun nídìí ẹ̀pù kò ń ṣe pé bí abípọ́n nídìí owó lọ́dọ̀ wa o ẹ̀ máa kan hẹn bóyá ẹni yẹn bóyá fẹ́ kí ó jẹ́ pé bí owó ṣe máa dọ́wọ́ ẹ̀ bí ẹni ò ná kàǹtì ọ̀ bí owó ṣe máa dọ́wọ́ ẹ̀ ọ̀ bí ó wà nínú kinní kan ó fẹ́ ká bá wọn gbà bí ó wà nínú problem kan hẹn so ká má ṣe gbọ́ but tó bá yẹ pé ìyẹn pé bí a ṣe ríra sọ̀rọ̀ ńgbà yẹn sorry for that because mo gbọ́ ṣò yẹn so ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá gbogbo ọ̀rọ̀ justice for Iyabeji gbogbo àwa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin anybody tó ń sọ̀rọ̀ nípa justice for Iyabeji both gbogbo ẹ̀yin tẹ̀ ń comment ẹ̀ ẹ̀ ní fi ọmọ rúbọ ayé lágbára ọlọ́run ọ̀ọ̀ni ọ̀ọ̀ni ògo ògo yín wọn ò ní fi ṣàpínlé torí ọwọ́n Iyabeji yìí ògo wọn òun ni wọ́n fi ń ṣe àpínlé ògo Fọlá ni wọ́n fi ṣe àpínlé ògo wọn àwọn èèyàn wọ̀nyí ni wọ́n fi ń ṣe àpínlé bí èèyàn kan sọ pé ah, irọ́ ni Fọlá ó ní ilé ilé wo ilé dà. ilé dà ìfù gan tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ Fọlá pẹ̀lú ọ̀rọ̀ Tìmú ìdí pẹ̀lú bó ṣe rí gan ṣé kò fẹ́ẹ́ fẹ́ ara jọra ni. fọlá fẹ́ yàgbẹ́ báyìí ọmọ ara toilet roll fún ni fọlá fẹ́ mumi báyìí ọmọ ara kíní fún ni àdẹ̀rí kíní yẹn lára fọlá náà. ìyá àbèjì wà nínú ìlà yìí lò dọ̀kásì ń lọ gbé wọ́n mílíọ̀nù fọ́gbàrá gébrẹ̀ kò kọ́lé kò ralẹ̀ sótán jagun ti gbàgbé o pé mi ò pé mi ò yáwó lọ́wọ́ fámi rẹ̀ torí pé mo sùn ta dọ̀kásì kí láǹfààní búlọ́ọ̀kù tí o rà tẹnìkan ń bẹ lọ́sí bí ìtù tó fẹ́ kú ṣé tó o bá mú owó ọ̀hún ra ẹ̀mí onítọ̀hún padà ṣé o mọ̀ pé ilé àánú olúwa ìṣú o tó bá pé one million yẹn o fi ṣe ìtọ́jú ìyá àbejì tó bá pé o ní àánú yẹn láti ṣe genuinely ni o tí kì í ṣe popular jingo ló ń wá kiri ìwọ náà wàá máa rí àánú níbi tó o ti fúnra rẹ wàá máa rí àánú níbi tó o tiẹ̀ níbi tó o tiẹ̀ fọkàn sí rárá ṣùgbọ́n ọ̀wọ́n tó o ṣe kíní yìí fún àsìkò ti tó tí ilẹ̀kùn ti bẹ̀rẹ̀ sí ṣe kíni ó ti bẹ̀rẹ̀ sí mú wá gbà ṣebí kíní kan ló ta ẹ́ǹdì kan ní ìlú tó wà ṣé wọ́n lé ẹ́ ni ó dìídì mú mọ́tò torí ẹni tí ìyá ẹ̀ bá wà ní Sokoto in fact ara ara aṣọ anú òun fẹ́ lọ gbé fún tailor ní ṣòkòtò kó lè fi rí ṣòkòtò wọ̀ ohun tó fà á nìyẹn orí àwọn èèyàn wọ̀nyí ló ń fà ẹ́ padà sílé ṣùgbọ́n èrò ọkàn ti ẹni pé o fẹ́ lọ ṣe nǹkan ńlé èrò ọkàn ti ẹni pé o fẹ́ lọ tọwọ́ bọ ṣìngínṣìn nígbẹ̀rígbẹ̀ ọlọ́run dẹ̀ dìídì ó fà ẹ́ wá padà wá sílé. ohun tí máa sọ fún ìwọ onídùúró ni wípé ẹni rẹ ru ọ̀ràn ní pọ́n o ẹ̀yin lẹ̀ ń wá pẹ́pẹ́ dẹ̀mù sọnù ẹ̀yin lẹ fẹ́ ṣàìn ní gbòòrò ẹ̀yin lẹ fẹ́ kọ́ gbórúkọ yín wọ́n ní tó bá máa gbórúkọ mi má ẹ̀kọ́ gbórúkọ mi sí aburú èèyàn ń ṣe aburú ibẹ̀ mo ti ń kọ́kọ́ wò yín ẹ ń gbádùn bí saga ṣe ń lọ ẹ máa ń ṣíà ẹ bó tìbí tọ́ bá tẹ̀ ti ń ṣépè bó tìbí tọ́ bá ti ń ṣépè lóòótọ́ ẹ lè má kọ́kọ́ mọ̀ wípé èpè ló máa hẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti rí oyún fúlàní Dorkas á ti mọ̀ pé funfun ló máa fi bíi lẹ́ni tó jẹ́ wípé ní ìgbà tí àwọn aṣòfin ìlú wa tó máa describe ẹ̀ ó jọ bíi wípé wọ́n ń bu lójú wa ni ṣùgbọ́n bó ṣe rí gangan lọ́ṣẹ̀ sọ yẹn àwọn nǹkan tí wọn kàn gẹ́ẹ̀tì ni particular face yẹn particular face yẹn ni àwọn ìjọba yẹn ni wọn gẹ́ẹ̀tì mo dẹ̀ mọ̀ pé wọ́n ń sá fún ìsọlẹ́nu ni ọmọ fọ́tò tó yẹ kó wọn lò ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa tún kinní yẹn ṣe fọ́tò ẹ̀kọ́ lẹ lò ẹ ti mo mọ̀ pé ẹ ti ṣí àwọn ènìyàn mú ẹ ti kó èèyàn tó bí abíbí fifty ẹ ti ṣí èèyàn mú because tẹ́ bá ní kémi náà kí kí n gbèrú mebo yẹn sí ojú tó máa jọ kò ní kò ní yàtọ̀ àbí ó ti gbèrú mebo yẹn sí jòbótúnà lójú rí kò yàtọ̀ àbí táwọn èèyàn bá wo kinní yẹn gbà yẹn ó ti gbé sí ojú mebo yẹn ó ti gbé sí ojú jòbótúnà rí isla àfi bíi pé òun gangan ni mebo ló ń gbé sójú ntẹ lọ fọ́tò yẹn lẹ lọ lò ẹ̀ẹ́dẹ̀ e ní dàmọ̀ now ó máa wá bẹ̀rẹ̀ sí ní lo láwàlí obìnrin á wá bẹ̀rẹ̀ sí ọ̀wọ́n jẹ̀rì bábà á bẹ̀rẹ̀ sí de sórí ó lè dọ́là sìn kó lọ gbé akẹ̀tẹ̀ ó lè dọ́là sìn kó gbé akẹ̀tẹ̀ kó gbé sórí ẹ̀ẹ́ e ní dàmọ̀ because fọ́tò tẹ fi síta àwọn tó fẹ́ bá yín wò wípé àwọn tẹ́ ẹni tá a rí rèé ọ̀hún ní dàmọ̀. ẹ̀yin ọlọ́pàá ẹ túbọ̀ bẹ̀rẹ̀ sí bá wa ṣe announcement nínú rédíò ẹ túbọ̀ bá wa ṣe kí ni ẹ bá a bẹ̀rẹ̀ sí announce nínú rédíò ẹ̀yin tẹ́ ẹ bá ti ní kinní yìí lórí kinní ẹ tún bẹ̀rẹ̀ sí ṣíà ẹ̀ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èèyàn tí ò ń ṣe ẹlẹ́yà á wá bọ́ síta á wá máa ṣe bí askẹ́dáfúlúla ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé ẹni tá à ń wá ló wà lábẹ́ ẹ̀ ha. ẹ̀yin ọlọ́pàá ẹ máa bẹ̀rẹ̀ sí bá wa ṣe bóyá gbogbo àwọn ilé àwọn àfáà míì gan a máa a ní kẹ́kẹ́ ṣí ojú ìyàwó ẹlẹ́ẹ̀ ní kẹ́kẹ́ má lọ ṣí gbogbo ojú ẹlẹ́hà àwọn tó bá yẹ pé àwọn àfáà wá gidi àwọn níwọ̀n ẹlẹ́hà sìn ẹ jẹ́ ká máa fẹ́ rìváì wọn. ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa wojú ẹ má bínú o a fẹ́ bá yín wojú à ń wé èèyàn kan ọdẹ ní ó ń lo ẹ̀ hansen gbogbo nǹkan yẹn lẹ́yìn ọlọ́pàá gbọ́dọ̀ bá wa ṣe. ọlọ́pàá mi gan lè fi ọ̀rọ̀ yẹn gan gba promotion wípé ọ̀daràn tán ti náà ń wá o wọ́n máa padà rí inspector eh, ọlá ọlátidé benjamin inspector kórèdé fásunlé eh, kínní kan lọ́ba wa máa rí ó yẹ fi okùn sí lápá abátúgba okùn ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣòwò jamalajamala tó fi ń bíráìbù ṣòwò lẹ rò pé kínní ni oúnjẹ kan wà èèyàn máa ń jẹ dalẹ́ ni kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ayẹ́kẹ́ la mọ̀ sí ó lè dọ̀ láǹsìn kó bẹ̀rẹ̀ sí mú ẹsẹ̀ yẹn kó ṣe bí ẹni pé ẹsẹ̀ ń dùn ó lè di tẹ́sẹ̀ ń dùn ẹ ní gẹ̀ẹ́tì ẹ̀ rárá because ẹni tẹ̀yìn ń rí nínú kínní ẹni tí ó ń rìn tó yẹ́kẹ́ ni ó lè dọ́là sí kó ṣe bí amúkùn kò sí nǹkan tí ò sí kò sí styles tí ò sí lọ́wọ́ ẹ̀ ń pé style kan wà tí ò sí lọ́wọ́ ẹ̀ kò sí ẹ má gọra yín ẹ fi nọ́mbà síta. Si bóyá oho tù lẹ́fẹ́ kọ́ pè ní bóyá one one three ẹ fi síta nọ́mbà tẹ̀dẹ̀ máa fi síta ẹ kó jẹ́ free lọ́dọ̀ nẹ́tíwọ̀kì tí ò ní jà ẹ mọ̀ pé nǹkan ìyàn ń mú nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sókè ọ̀tún wa máa tún ní kò fọlọ́pọ̀ ọlọ́pàá ó máa ṣòro ẹ kó jẹ́ free lọ́dọ̀ nẹ́tíwọ̀kì ọ̀kan lè kó kíní ìjàngbẹ́jà sísun wọn láti ìlú kankan wá install sí ìlú wa ká má lè jẹ ká má lè jẹ èrè ká tó pọ̀ ọlọ́pàá ìwà tó wù láàrin ìlú wa kò ń ṣèwà tó bójú mu ó ti ṣe ní ìlú wọn bẹ̀ yẹn ó fi inú ẹlòmíì lẹ́wọ̀n ó wá ṣe ó wá dórí títí ẹ̀ sìn ó wá àkàrà wá fẹ́ tú sépo who does that ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a ṣiṣẹ́ papọ̀ tó bá dé ọ̀dọ̀ ọlọ́pàá tó bá ní kò mọ ìpa ẹ̀ pẹ̀lú investigation tó ṣe fine but pé ò ní ṣàlàyé ó máa ṣàlàyé mẹ́ you must you must ṣàlàyé àbí ká tún sóyìnbó ni you must do what you must ṣàlàyé okay ẹ bá wa star wa ti fẹ́ pé ẹ̀yin èèyàn wa star wa ti fẹ́ pé ẹ bá mi ṣe kó tó kí n tó máa lọ a ti wà ní two thousand a ti wà ní two thousand eight fifty a ti wà ní two thousand eight fifty ó kù two thousand one fifty ẹ bá wa fi sí i. Oku kù two thousand one fifty ká dẹ̀ máa lọ ó kù two thousand one fifty ká dẹ̀ máa ṣe kí ni ká máa káze on the ketro level. ìrè wọlé ó gbọ́dọ̀ ṣàlàyé ọ̀wọ́n ẹbí ìyá àbèjì ṣé wọ́n dìsáàfù kéèyàn ṣàlàyé kú tó pọ̀ mọ́ wọn fún wọn ni lórí ọmọ tó jẹ́ pé orí ìrìn ló ti rí o ò gbà lọ́wọ́ ọ̀yàn o ò lọ sọ fún ọlọ́pàá pé mo rí ọmọ yìí o ó sọnù ni o tọmọtọmọ ló fi sọnù o àwa dẹ̀ ti ń bá yín rí a ti ń bá yín túnṣe o kò sí ìwé kankan tó o gbà dání má lọ ṣèwé kankan o má lọ kó bá wọn ọlọ́pàá o thank you ọmọ mi tún sọ tún sọ bẹ́ẹ̀ ti ẹ rí bẹ́ẹ̀ ti ẹ rí thank you for two hundred stars ọmọ mi tún sọ tún sàn ok ó kù kí ló kù ó kù nine fifty ó kù nine fifty ẹ bá mi gbé dé five thousand yẹn ohun tó wọn mọ jẹ kì í pọ̀ mọ́ ẹ gbé five thousand yẹn it's okay for me Oya oya ó yá buckle up buckle up buckle up buckle up buckle up hey my people oh my people oh my people share this thing make you reach Abuja oh my people share this show make e reach tavansa oh my people share this, make e reach abuja make people they see am make baba tinubu they see am okay make now all our police station they see am make e dey tell us wetin kpai yabeji man make e dey tell us make waiting kpai yabeji ẹ ṣí ẹ kí nìyí àdúnibàdà again Adunibada do it again. Adunibada do it again. How many? How much remain? How much is remain? Ó kù 750. Ó kù 750. 750. 750. Oh my. Ṣé 750 ló kù? 750 kọ́ o. Òjò fẹ́ràn. No. Sísá Yétúndé máa yọ mí. Sísá Yétúndé ó Right. 750 báyìí. 750 Hey. kù. people, you won't like it. lẹ́gbàá. <laughs> ọmọ my people wọ́n láìkì ilẹ̀ over over over over Jide Sanwo-Olu Jide Sanwo-Olu Baba Jide Sanwo-Olu we are calling you on this station now we are calling you on Legba Legba Ororo Paramount FM we are calling you now attention attention over over we are fine people we are fine one person he's con she is coming from UK She's coming for UK. She do fake charity for people. We are saying we must find justice. Ẹ pín kíní ìkọ́dọ̀dọ̀ Sanwó-Olú. Ó máa ń gbọ́ ṣó mi. Mo ti rí rí lórí prógrámù yìí. <laughs> Sanwó-Olú gbọ́dọ̀ bá. <laughs> Mo ti rí Bàbá Tinubu. I have seen it once. Kò pé méjì. Bàbá Tinubu. Ó ti wo ṣó yìí. Over over. Ẹ pín ṣó yìí kó débi tó yẹ kó dé. Ẹ pín ṣó yìí kó yẹ. <laughs> ẹyẹyọmi ẹyẹyọmi kí ló kù ó kù ayé please kindly lẹ appreciate lẹgbàgì star thank you ọmọ mi tó sọ tó sàn ó kù seven fifty ẹyẹyọmi ẹ bá mi gbé seven fifty yẹn síbẹ̀ ẹyẹyọmi seven fifty yẹn kí n gbà kí n tó lọ ẹ kí n gbà kí n tó lọ ẹ kí n gbà kí n tó lọ thank you thank you my people mo mo really appreciate gbogbo yín stars give, give us me gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín gbẹ̀yìn ni mo dúpẹ́ pátápátà àǹtí Yétúndé ẹpẹ́kẹ́ tó wọlé o ẹpẹ́kẹ́ tó wọlé o ẹ̀bọ̀ ẹ mọ̀ pé èmi mo ti ṣẹ̀yìn ará Amẹ́ríkà àárọ̀ mo fi ṣe show yìí àárọ̀ mo fi ṣe show so ẹ má bínú for that ẹ má bínú for that if Nigeria police put up a good money reward some of close people we inform them of our location. Yeah yà ọ̀hún ẹ ẹ yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan tó ti sọnù Nàìjíríà díẹ̀díẹ̀ tá a ṣe ń rí so eh, àwọn ọlọ́pàá wa mọ bó ṣe ń ṣiṣẹ́ wọn eh, ó lè pẹ́ ni ó lè pẹ́ ẹ mọ̀ pé àwa táwa lórí social media yìí a máa ń fẹ́ eh, bíi magic kíákíá ṣùgbọ́n àwọn ọlọ́pàá wa ò ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣó ti ò ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn but àwa rí wípé wọ́n ń ṣe àrí pé wọ́n ń ṣe èyí tá a sọ yìí ó ní kinní gan kí lórúkọ ẹ̀ onídùúró òun gáwò kí báwo la ṣe gbọ́ àwọn ọlọ́pàá wà ọwọ́ àwọn lọ síbẹ̀ sista Yetunde tutu do it again sista Yetunde tutu do it again ó lálà wọ́n ti ṣe fún mi àti Yetunde ṣe ó kù two fifty àti Yetunde thank you thank you sis thank you sis thank you ó two fifty two fifty stars ló kù kó pé five thousand ló kù kó pé five thousand hallelujah somebody <laughs> so àwọn èèyàn àwọn ọlọ́pàá wa ń ṣe but ẹ jọ ẹ bá wa táàgì mo fẹ́ kẹ́ ẹ bá wa táàgì Nigeria police nínú show yìí mo fẹ́ rí logo wọn ní kínní ẹ bá wa táàgì bẹ́ẹ̀ ṣe ń bá wa táàgì Nigeria police ẹ̀yin tẹ́ máa ń bá wa táàgì Nigeria police Nigeria police ẹ bá wa túbọ̀ ṣiṣẹ́ yẹn a mọ̀ pé ń ṣe kò ní rẹ̀yìn lágbára ọlọ́run a mọ̀ pé many many cases ló wà níwájú yín tẹ̀ ń ṣe kò ń ṣe léyìn nìkan a mọ̀ pé many many cases ẹ̀ rí i pé lọ́ọ̀yà gan ò lè sọ̀rọ̀ mọ́ lọ́ọ̀yà gan ò lè ní sales mọ́ because ọ̀ọ́ṣerú ọ̀ọ́ṣerú kéèsì dọ̀kásì báyìí rí tó máa ní gbàbújá lọ lọ síbẹ̀ a máa tẹ̀lé ẹ tó máa wò pé òun fẹ́ ṣiṣẹ́ lọ́ọ̀yà because tó rírà ẹ̀ ń rí lọ́ọ̀yà from UK. ó ríra ẹ̀ ní ìrí lọ́ọ̀yà from UK wípé wọn ò lè sọ anything sóhun wọn ò lè ṣe kí ni wọn ò lè sọ anything sí òun so now gbogbo everybody ti rí ń wípé kò sí nǹkan tó fẹ́ fi blame àwọn ọlọ́pàá nàìjíríà mọ́ àbí kí lẹ tún fẹ́ sọ ọ tún torí dọ̀kásì ẹnsa bingo ó blọ́ọ̀gì bàbá wa Múyìwá Adéjọbí alukoro ọlọ́pàá ọ tún blọ́ọ̀gì ẹ̀ allegation tó tún fi kàn ó ní agbára wípé òun àti Lizzy wọ́n jọ ń déètì tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. ṣé wọ́n sọ pé Lizzy ló lọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ ìyá àbejì ni kí ló fi kan ọ̀rọ̀ Lizzy tó jẹ́ wípé thank you uncle Yomi thank you <laughs> uncle Yomi.